Tell me you're somebody's auntie without telling me you're somebody's auntie. <laughs> hey guys, welcome back to my channel. Darasimi, tell them welcome back welcome back to another vlog today there is an money an there's an introduction party and we're off and i thought to bring you guys along you guys loved my sister's introduction wedding and all that good stuff so i thought to bring you guys along on this one too right right nathan right we're doing my introduction together sorry let me open ooh, ooh. sorry come my open it i can't reach it so, like I was saying, um, you guys loved my sister's introduction, engagement, wedding, and all that good stuff. So I thought to bring you guys along on this one. We are late, actually. We should have been on our way. Chederasim is concentrating. Oh, anyways, this is the first time you'll be on my channel. How do you feel? How do you feel? Well, at least let's start going. Mrs. O, do you want to say hi?

fẹ́rẹ̀ nínú ọkàn mi ó tútù bí omi àmú. You fill my digital life and emotions. Mo ti rẹ́ni kejì mi, ẹni bí ọkàn mi. Mo fẹ́ rajo ìfẹ́, jẹ̀fà ẹ lọ́wọ́ dání. Kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ. Girl, I cannot live without you. Olólùfẹ́ mi, èyí eh, yẹ. Mi ò ní fi gbà láìsò títọ́ láìsò dodo. mi ò ní fi ẹ sílẹ̀ mọ́ ìfẹ́ mi ò ní gbàgbé kòkòrò kòkòrò sọ ìkúrọ̀ ṣàní alábàgbé wa. mo ti rìn jìnnà o mo ti ra bùkẹ́ ọ̀kẹ́rẹ́ olólùfẹ́ mi máa kẹ́ máa tún gẹ̀ nígbà òjò nígbà ẹ̀rọ. ọkọ̀ Have you seen a beautiful bride today? Yes, Have you gotten your daily dose of beauty? Love it, backed up by God. I get what I get what. was in my dreams, oh yes, I know. Across the ocean and even across the sea. did today. post tiwa o five thousand tiwa ẹ má gbó ẹ má gbó ẹ má gbó ẹ má gbó ẹ má gbó ẹ má gbó ẹ support ẹ support ẹ ta yọ ní ẹ ẹ má kà o ẹ má kà o ẹ má kà o ẹ jẹ kọ ẹ jẹ kọ ẹ bá wa bá yọ lórúkọ tí bàbá àti ní tẹ ọmọ àti ní tẹ mímọ́ àmín. for any reason. Amen. It is a lesson, oh. Uh-huh. So I, I know the amount that I want in, in this book. How much is it? Kòtíkpé five thousand. ṣíṣe lórí fine ṣíṣe lórí fine wọ́n yà wọ́n yà wọ́n please so that tó bá ń ṣe tó bá ń wo agbádá yẹn tó ń ṣe bí slow motion báyìí wọ́n sọ fún pé ṣe bí fast man so that àfẹ́ pẹ́ débi ibẹ̀ lọ́jọ́ wedding ló yà kọ ìyàwó dà. o ti ṣe o ti ṣe normal àti times twelve. the family orúkọ mi nìyẹn bóyá o ní ṣíbí oníjà ìkòkò oníjà. ṣe ẹ ṣe ẹ finally on Z. this man is zealous for God. If he doesn't have God in his life, all the qualities from A to Y is zero. Hmm. I told you the other time that your good minus God is equal to what? Is equal to zero. mo dẹ̀ mo gbàdúrà pé gbogbo qualities yìí kò ní dín bàjẹ́ kó tó dijọ́ wedding àdìmọ́sọ kàbí kì í ṣe máyọ̀ wá ni kò jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò ní jẹ́ sí ẹ kẹ́lẹ́ mọ̀ wípé ọkọ tí a kọ́ tó gba ẹ̀kọ́ ni ẹṣẹ́ ò ní dójú tẹ́bí ò ní dójú tọlọ́run bó ṣe ti bẹ̀rẹ̀ àti darapọ̀ mọ́ ẹbí yìí lẹ́yìn ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ ó yẹ gbogbo ọ̀rẹ́ pátápátá ẹ máa wo kéèkì wa o. káàdì mọ́mì gbogbo ẹjú pátápátá kì í ṣe engagement ìjọba lẹ́kọ̀ọ́ péré náà ní for everybody ẹ bá mi gbàdúrà fún bí kò ti ń darapọ̀ mọ́ ẹbí yìí lẹ́yìn ọlọ́run máa ràn án lọ́wọ́ this is the bí tójú tẹbí o òní tójú tì yín o òní tójú tì yín lọ́dọ̀ àwọn ẹ̀wọ̀n kéṣẹ̀ san lórúkọ Jésù ọlọ́run máa ràn án lọ́wọ́ gbogbo tẹ nínú tẹ fi máa parí gbogbo ìrìn àjò yìí ọlọ́run máa pèsè ẹ̀ yín lágbára ṣe nínú ayé ẹ̀ lọ́lọ́run máa ràn lọ́wọ́ ní orúkọ Jésù ní àgbàdúrà àmín. very sensitive step. Olúwa fi ilé yín lọ́wọ́ o. A fi gbogbo ètò lé yín lọ́wọ́ o. Olúwa gba ọwọ́ wa ṣiṣẹ́ o. Olúwa Amen. Praise the Lord. Hallelujah. Hallelujah jáde mọ́mí kẹrin ìgbé àmì ìfẹ́ kọ màmá ìyàwó kó bẹ́ẹ̀ sí ibi ṣíṣe mọ́mí ẹ Don't cry. Please, let's hear, please. Ah, I'm going to cry. Don't cry. so the question ah. what why he is imagine, imagine that. Why do you want? I chose him because no, God chose him. Ah. Take your time. Like God chose him for me. You have started this journey together. You will end the journey together. Don't introduction in your life. Gbogbo ẹbí òtún ní péjọpọ̀ mọ́ kọ́lá tún lọ ṣe introduction because of eh, Mayowa. Gbogbo ẹbí òní péjọpọ̀ èké kan ní a fẹ́ lọ ṣe introduction because of Pamideri. What the Lord has done shall be permanent in your life in the name of Jesus. shall be permanent. Amongst all ladies, are you shy? Good afternoon, everybody. I would say, first of all, God chose Afro. Okay, okay. And uh, I actually saw that she meant a lot to me from before first time. More of the reason why she. Hey. ẹ bá mi pàtẹ́wọ́ fún and she will continue to mean more and more in your life in Jesus' name will be down before daddy and mommy. I think the only two people that are important to see me is the my brother and sister. They are there before you enter into the farmland so that by the time you enter into the farmland, work can start with immediate effect. Now, God has brought the two of you together. Challenge the two of you. Challenge you what? This is an institution that God has placed the two of you in. She is like a planted, uh, she, she's like a planted tree. He also is like a planted tree. There is no fruit on them yet. Not because they don't have the power to produce fruit. They have the ability to produce fruit, but the man has to walk before those fruits can come out. So as you as you go into this institution you are going into, not everything is ready made with her, and not everything is ready made with him. You need to receive them, receive that favor in the name of Jesus. We are witnesses of the foundation. Lord, we pray. We will not hear I pray this journey will continue to be glorious in the name of Jesus. Amen. You have chosen today and you have made it glorious. Every other day ahead, you shall choose for us yourself and make them glorious also in the name of Jesus. Amen. Over this journey, There shall be no point of regret in the name of Jesus. Amen. The Lord will keep you safe. Amen. Both families shall be kept safe. Amen. No evil will befall anyone. Thank you, glorious Father. I make the wall of fire of God round about you. And I pray that no evil will locate you in the name of Jesus. The hands of the Lord will rest mightily upon you and He will grant you all your heart desires in this journey in the name of Jesus. Thank you, Father. Thank you, God, because you've done it. One of the achievements in life that God has never performed is performing it today. Hallelujah! Eh, tí a bá omi bá ń já lójú mi, ó ń já nítorí pé ọlọ́run tún mú ẹ̀rí kan ṣẹlẹ̀ nínú ayé mi lónìí àti ayé mi nítorí ohun tí kò ṣe nínú ayé wa ó ṣe gbogbo ní fún orúkọ rẹ. ẹ gbà mí láyè láti kọrin ìwọ láyé kó fẹ́ràn mi náà ló lọ́pọ̀ ọkàn mi ó bá ọ. tí pamẹ́lì wọn láyé wa yìí tó kọ jésù báyọ̀ táyọ̀ táyọ̀ tẹ̀sí fún wa náà ni yóò máa fi bímọ yóò máa yóò bí bèjì yóò bí bẹ̀rin torí bẹ́ẹ̀ èyí wá gbà ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ àmọ́ mi dára mo dúpẹ́ dájú dúpẹ́ gbogbo lé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ta mo dúpẹ́ lọ́wọ́ yín mà mo dúpẹ́ lọ́wọ́ yín brọ́dà mo dúpẹ́ lọ́wọ́ yín sísà tó dára fún wa ló jésù. ṣe ni nínú bíbélì ìgbà tó rán ìránṣẹ́ yẹn lọ kò sọ wípé tó bá ti débẹ̀ kò dárúkọ mi wá ti mọ̀ pé abrahamu lórúkọ hmm. bíbélì sọ pé ó kó ẹrú ó kó ẹrù ó kó ó kó wúrà ó kó fàdákà ó kó gbogbo ẹ̀ dání ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe kó wá láti ìlú kogi mo So she can do it for you if you want to do something like this even more beautiful. Anytime she posts on her status like this, I must check. Everything is always about cake. And she's not just about container. Ṣé àwọn kan wà bakers ni wọ́n container ni á fine ṣùgbọ́n tá a bá jẹ nǹkan tó wà nù But she's got the container, she's got the content. Just entrust her with your day. So I want to invite Oluwapamilere and mayowa to this beautiful cake. Jesus. Thank you. Thank you. Picture. Ó dàbí orin kan. Búkì ló kọrin ó ní mo nílé onílé onílé onílé tó dúró gbọ̀ngàn ọmọ wa ló nílé onílé onílé tó rọ gàgàrà. ṣayé o. àmì o. thank you so much. ẹ ṣe kàn. ìyá ìyàwó àti ìyá ọkọ junior. the person of Mrs. Olúfẹ́mi Ìfẹ́jọlápọ̀. ẹgbà ìdùnnú ẹ̀tẹ́wọ́ ayọ̀ ẹ̀gbà rẹ̀ gbogbo ẹbí láti àti mọ́mí ẹ̀ máa bọ̀. Praise the Lord. Praise the living Jesus. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé Despite the economic situation, despite this eh, first scarcity, a gbé orúkọ Ọlọ́run àlàyé ga pé ó jẹ́ kí ọjọ́ òní ṣeé a gbàdúrà pé àdélébáre àrùnkọ̀kúrẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù so láti ìdílé òkè tẹ̀sán nílé Amọ́lẹ́gbẹ́ láti ṣàfi láti mú ẹ̀bùn kékeré yìí wá fún wa. ẹ ṣe Daddy and mommy, and the price for believing in me and for entrusting this day into my care. Ọmọ bíbí ilé Ifẹ̀ ni mí, mo ní èrò pé ìrẹ́lẹ̀ Ifẹ̀. pè tí wọ́n di aláwọ̀ lónìí olúwa adúgbò torí ọlọ́run ẹ ó pa wọn mọ́ adúgbò torí ọlọ́run ẹ ó ṣí ìwò wọn adúgbò ọwọ́ ọ̀tọ́ òní ká wọn adúgbò ọjọ́ tó bọ̀ yóò bá wọn láyọ̀ àti àlàáfíà adúgbò yìí dá lọ́pọ̀lọpọ̀ olú ẹ̀